ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrò lẹ ẹ kálẹ́ ní gbogbo ibi tẹ bá ti ń gbọ́ mi orúkọ mi ni olúwakẹ́mi sọ́lá àríyọ̀ àpèsìn tí ẹ bá fẹ́ mọ ìrírí mi ẹ lọ subscribe sórí Wale Rasaq TV lórí YouTube ìbẹ̀rẹ̀ tí máa gbọ́ gbogbo ìrírí ayé mi. ìrírí làgbà kí ni ìrírí rẹ. ìrírí ojú ti rí díẹ̀ náà àwa náà ọmọ ìkiri ni wá ń di iṣẹ́ tíátà yìí náà ṣùgbọ́n ojú wa ti rí tabaníkàkà ní méní ní méjì ah, ọjọ́ náà ti lọ ní ọ̀gá mi àárọ̀ ọ̀gá tó kọ́kọ́ mi ṣe kí n tó lọ sọ́dọ̀ ìtẹ̀lẹ̀ ọ̀gá mi òun fẹ́ kí n lọ location lẹ́yìn àwọn wọn ò dé gbà káwa lọ location àfi ká máa ṣe stage káàkiri ó wá ní ọjọ́ kan àwọn Londoner àti alápinni wọ́n wá sí ṣọ́ọ̀bù mọ́ sí mi lọ́jọ́ yẹn lọ́hùn mo wá lọ bá wọn pé à sà èmi náà á ti fi wọn ní à àwọn ìpàdé mi rí ní location à mo ní Akeem Adésínà lọ̀gá mi o àwọn náà máa ń kọ fíìmù òkè náà àwọn ọmọ mi rí pé à àwọn dẹ̀ fẹ́ ya àrọ̀ ní àbí nǹkan kan pé kí n wá sí location wọ́n pẹ̀lú ẹ ní ìtẹ́gbẹ́ pé kí n wá síbẹ̀ mo ṣe gba àdírẹ́sì ibẹ̀ ọjọ́ kejì mo ṣe kówó ìyá mi tí mo sá lọ location nìyẹn o ọjọ́ yẹn ló máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí mo àkọ́kọ́ fẹsẹ̀ mi tẹ́ pé èèyàn ń lọ location film pé èèyàn rí báwọn èèyàn ṣe máa ń ya film nígbà tí mo débẹ̀ mi ò mọ ẹni tó sọ fọ́ọ̀gá mi mi ì mọ bó ṣe communicate mo ṣàmọ̀ pé chairman wa ń gbà yẹn ẹ̀dá gbẹ̀ǹro ni chairman ló kà wá so bí wọ́n ṣe pè pé àjàlájàlè gò pé meeting o oníbìtà ti máa ń ṣe meeting láàárọ̀ láàárọ̀ ìpè náà níta ló ń jẹ́ Olúwakẹ́mi Ṣọlá àpèsìn mo kọ́kọ́ fẹ́ bọ́ta mo wá ronú mi pé ó lè jẹ́ kó fẹ́ lò mí fún fíìmù bí mo ṣe bọ́ta pé èmi ni sàyínú mi dùn pa ah, yá wọ́n fẹ́ fún mi double promotion ni wọ́n sọ fún mi pé next available bike pọ̀ ọ̀gá mi ni mo pa location láì dágbére wọ́n ṣe lé mi lọ lẹ́nu ìrírí ni ẹ̀ tó break heart mi pé ah first time tí mo tiẹ̀ máa rí pé wọ́n ya fíìmù lójú mi ẹ̀ tún lé mi lọ lé nígbà tí mo délé wọn ò tún sọ pé kí n kọ lọlé lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n fún mi lóṣù mẹ́fà kí wọ́n fẹ́ rí mi ní industry mọ́ mo sì mí dé ẹ̀búrú bó ṣe lọ fọlọ́pàá gbé ọ̀gá mi nìyẹn o pé ọmọ àwọn sálé torí mi ò padà mi ì padà sílé wa mo sá kúrò ni ní bọ́yẹ ojú ń tì mí pé ah, báwo ni gbogbo àwọn ọ̀rẹ́ mi tó ti rí mi pé mo lọ location sínú wọn ti ń dùn báwo ni wọ́n ṣe máa rí pé mi lọ location mo kọ́kọ́ sálé tí mo sì mí lọ gbé ọ̀gá mi nígbà tó wáyà mo wá lọ bẹ ọ̀gá mi nígbà tó ti release wọn pé ẹjọ́ sà ẹ kọ̀ máa ń kọ́ wa ní rìhásà torí tá a bá ń ṣe rìhásà báyìí àwọn èèyàn oríṣiríṣi wọn máa ju owó sí àárín rìhásà wa ni tá a bá ṣe art wọ́n dẹ̀ máa ń yìn mí pé mo mọ̀ art mi ò dẹ̀ rápa ẹ̀ mo ń rí mi fíìmù so mo wá bí ọ̀gá mi pé ẹjọ́ sà ẹ jẹ́ kí èmi náà máa lọ sí location lẹ́kọ̀ọ̀kan at least ẹ̀yin àti ẹ̀fí fún ẹ̀yin gan náà ní orúkọ wọn ní kò tí ì tó àsìkò ni o wọn ní kò tí ì lórí ìrírí mi tá a wà yìí bó ṣe dọjọ́ kan nìyẹn mo lọ location náà ni mo rí Don Richard bá Richard ẹni pé mo máa ń ṣe bí ọmọ ọ̀ta ẹkú ṣe fi mí ṣe fíìmù ọmọ ọ̀ta wọn bá ní kí áàtì lójú ọ̀nba áàtì bí wọ́n ṣe wá náà fẹ́ ya fíìmù tí ọ̀gá mi Ibrahim Yekini kọ́kọ́ ṣe gbà yẹn wọn ní àwọn máa lò mí síbẹ̀ wọ́n fi mí ṣe one scene lẹ́yìn yẹn mo mí ti Adégúnjú àwọn náà fẹ́ ya omi adágún mo tẹ̀lé wọn lọ wọ́n ní wàkápà sọ́ṣà ni kí n kọjá ṣé ní pọ́kọ̀ tẹ̀ ní kí n rìn kọjá lórí kámẹ́rà yẹn kíkọ rìn kọjá ń bẹ̀ tí mo ráwọn star lálálálá inú mi dùn mo ṣáà kọjá síbẹ̀síbẹ̀ síbẹ̀síbẹ̀ lọ àṣà ń ṣe à ń ṣe à ń ṣe ó dojọ́ kan mo sọ fún Ibrahim Yekini pé ẹ ṣe jẹ́ kí n máa tẹ̀lé ẹ fún mi pín ní blackberry là ń lò ń gbà ẹ fún mi pín ní kí àjọ máa pín ara wa tẹ́yìn náà bá ti ní location ẹ pè mí nígbà yẹn ọ̀gá mi dẹ̀ ń tẹ̀lé Don Richard bóyá ìdẹjọ́ kan ọ̀gá mi kọ́ ni àwọn ah, náà fẹ́ dá dúró mo ní èmi ni student yẹn àkọ́kọ́ tí mo kọ́kọ́ dé ọ̀nà ògbà so bí mo ṣe fi ọ̀gá mi àkọ́kọ́ lẹ̀ nìyẹn o ìgbà tó ti wá rí i pé mo ti ń lo location káàkiri wọ́n ti rí mi location kiri bọ́gà mi àkọ́kọ́ ṣe ní kí wá ṣe graduation nìyẹn pé mo ti gba freedom láì fún mi freedom pé eight years ni máa lò tẹ́lẹ̀ mo dẹ̀ ti lò bíi six years ah bí mo ṣe gba ààyè lọ́wọ́ wọn ni mo ní mi ò ṣe party mo ṣáà kó nǹkan lọ fún wọn bí mo ṣe gbà yìí lọ́wọ́ wọn ọ̀gá mi àárọ̀ nìyẹn nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Ibrahim Yekini which is ọ̀gá mi gangan gangan tó jẹ́ káyé mọ̀ mí nígbà tí mo wá ń tẹ̀lé wọn àwa àjọ máa ń lọ location àjọ máa ń ṣe nígbà tó yá wọn làwọn fẹ́ dá títí àwọn ilẹ̀ tó máa jẹ́ school torí school rampant ń gbà yẹn so mo dẹ̀ ní èmi ni student àkọ́kọ́ pọ̀ èmi ni mo kọ́kọ́ wọlé ọ̀gá mi wá ní kó lè dàbíi pé èèyàn ṣe ní normal way mo máa san owó pé mo join ní àwọn mo dẹ̀ san owó tíátà mo join mo wá lò twelve years lọ́dọ̀ tẹ̀lé kó tó di pé èmi náà ṣe graduation ní proper way nítorí jẹ́ pé mo wọ ọṣọ graduation. so àmọ́ oríṣiríṣi challenges ló yọ láàrin yẹn nígbà tí mo fi wà ní ọ̀dọ̀ Ibrahim Yekini yẹn wọ́n á di pé tá a bá lọ location àwa la máa mú oúnjẹ dání mú owó aṣọ mú owó gbẹ tá a bá tún rẹ́ǹtì rúùmù a lè má rí rúùmù táwa rẹ́ǹtì tá a gbà lọ́wọ́ ara wa a lè má rí sùn tó jẹ́ pé àwọn ọ̀gá wa lánàá máa nípa bẹ́ẹ̀ sùn síbẹ̀ a máa ní láti excuse mo wá rò pọ̀ lọ́jọ́ kan pé ah, wọ́n máa ń fún àwọn makeup ní yàrá wọ́n máa ń fún wọn ní owó oúnjẹ kí ní tèmi náà lè lọ kọ́ makeup yìí kí n kúkú máa ṣe mo ṣáà pé owó oúnjẹ ti kú mẹ́yìn yẹn owó rúùmù náà ó ti kó mi bẹ̀ kò sí kò sí wọ́n á jà fún mi ní rúùmù tí màá sùn sí bí mo ṣe lọ bá ehm, akim ìfẹ́ kọ́ lọ bá ń gbà yẹn ó sì ń ṣe mí kòkò tí màá ṣe infect ó wá lóun ò lè kó obìnrin ṣe mi ì mọ ohun tó ṣẹlẹ̀ bóyá ẹrù ń bá wọn ni wọn náà ò lè kó obìnrin ń ṣe mo lọ sọ́dọ̀ Àtinúkẹ́ Ògúngbè àwọn ní à makeup orí lè bẹ́ẹ̀ yẹn tó bá ti jẹ́ makeup location tí ò kì í ṣe makeup kì í ní pé ṣe bí mo ní mo mọ̀ díẹ̀díẹ̀ mo ní mo mọ̀ pé àǹtí wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù wa iṣẹ́ tó ń ṣe nìyẹn wọ́n ní kí n lọ máa kọ́ lọ́dọ̀ ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní kọ́ lọ́dọ̀ àǹtí yẹn gbà tí mo dé industry mo lọ́dọ̀ dé Wùmí Fatai aṣáájọkọ́ mo lùgbò mo ṣe makeup fún seven years kí n tó stop pé mi ò ṣe mọ́ pé tíátà tí mo bá wá gangan gangan ni mo fẹ́ máa ṣe ń sìn so ìrírí mi nìyẹn tàbá ní ká máa sọ àwọn tó fojú wa gúngi tó jẹ́ pé nísìnyí báyìí wọ́n wá ń pè wá hey bá mi post tàbá ní ká máa dárúkọ wọn àní ní láti máa dárúkọ wọn nítorí wípé ìgbà táwa wà sálẹ̀ ẹ mọ ibi táwa ṣì ń lọ wọ́n kàn fojú wò wá pé òun dà so adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà pé ibi táwa tẹ́lẹ̀ kọ́ la wà ń sí adẹ̀tún ṣì ń lọ bòmíì torí àìtí ìdèbẹ̀ rárá àìtí ẹ̀ tí sùn débi tá a máa lálàá so we are still going we are still moving ẹ̀yin èèyàn mi ibi tí máa fi ìrírí ìtì sí ni tẹ́ bá tún wá sì fẹ́ gbọ́ again ẹ subscribe sórí Wale Rasaq TV torí mo ṣe ń padà bọ̀ thank you. ẹ pàdé ìwà lórí Wale Rasaq TV